الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقول لكم ولعبة سبحانه وتعالى ولعبة يدوقف الذي أحيانا بعدما أماتنا وإليه النشور òun lọba tó jí wa sáyé lẹ́yìn ìgbà tí ó ti pa wá a sì ń jẹ́rìí pé wa sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ ọba kó jẹ́ kó jẹ́ ti ayọ̀ àti àlàáfíà nínú wáyà tí a ké nínú oorun ọlọ́run bá ń sọ fún wa pé hal ataka hadithul ghashiya ọlọ́run bá ń bá nọ́bí muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run bá ti fi ń bá nọ́bí wí gbogbo àwọn ọmọlẹ́yìn pátápátá ni ọlọ́run bá ń bá wí ọlọ́run alọ̀hánṣíyà ìyẹn ni ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó máa ń bò ní ó máa ń bò ní dàrú ìṣẹ̀lẹ̀ tó wà overwhelming tó jẹ́ wípé kò sí tí ò ní dá sí nínú ìgbésí ayé èèyàn tí wọ́n bá ní nǹkan overwhelm èèyàn ó túmọ̀ sí pé kò sí ohun tí ó kàn nínú ìgbésí ayé èèyàn ìṣẹ̀lẹ̀ àlùkìyámọ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé èèyàn kò ní bọ́m̀bẹ̀ kọ́ wá sọ pé àwa lọ́jọ́ gbèdé àlùkìyámọ̀ àwọn kan àwọn ò ní pírọ́blẹ́mù rárá rárá kò sẹ́ni tí ò ní ní pírọ́blẹ́mù jọ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ́ àtẹni ire o àtẹni burúkú everybody ló máa ní problem ọlọ́run ní wa eminkum illa wariduha iná kò séèyàn kan nu yín illa wariduha àyàfi kóun náà gba ibi iná kọjá ìyẹn ni afárá sirot ìyẹn ni òkè kan tí wọ́n ló ti ń rìn wọn á ló tínrín ju iná orí lọ ẹ̀ ju irun orí lọ ṣe wá rí òkè tá a fẹ́ gbà kọjá yìí téèyàn bá ti ń lọ sálùjọ náà ojú ọ̀nà ọbẹ̀ ló wà téèyàn bá lè jábọ́ níbẹ̀ inú iná ló máa já sí òkè yìí sì ni kò rọrùn láti gùn ọlọ́wọ́n ọba àlékè ọlá wa ń sọ pé tẹ́ bá ti wá ń gun òkè yìí lọ ìlú òkùnkùn afẹ́gun bridge wọ́n ní bridge ti rin bí inú orí ẹ̀bí eh, irun orí bridge wá ni. wọ́n ló tún mú ó sharp sharp object ni lẹ́yìn náà ni wípé <clears throat> orí ibi tó wá wà òkùnkùn ni báwo lèèyàn ṣe fẹ́ ríran ọlọ́run ni nóòrùn yẹ́sà àbẹ́yìnà àìdíhìn wàbí àìmánìhìn àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run wá fáwọn níná wọ́n á ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn a máa lọ wájú wọn báyìí ìmọ́lẹ̀ yẹn a máa lọ ní àwọn ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ àlàáfíà wọn báyìí òun làwọn a máa fi ríran ṣùgbọ́n àwọn náà máa gbabẹ̀ kọjá everybody lẹ̀rù á máa bà tó bá dọjọ́ gbé ilé àlìkìyàmọ́ kò sẹ́ni tí oòrùn tí ò ní pàǹjọ́ gbé ilé àlìkìyàmọ́ oòrùn tó máa kan àtàrí báyìí àyàfi àwọn tọ́nà bábá là kúrò ń bẹ̀ so ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé ó máa kan everybody ni ó ní wàhálà ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ tó bá sọ pé à flood ṣẹlẹ̀ nàìjíríà àwa táwa ń bí sàmọ́ pé flood ṣẹlẹ̀ ṣèlú ìta ń rí lórí social media ni so kò kan everybody tó bá sọ pé à covid covid covid lágòdò wa ń bí èèyàn mélòó ni covid mú bọ́n ṣe pariwo ẹ̀ tó lágbàáyé tó bá bí kí ló dé sọmọ nàìjíríà kan fi wò pé àkóso tó ń jẹ́ covid nàìjíríà torí ọ̀gọ̀rọ̀ wa ń bí sí tó bá bí wá pé ọ̀rẹ́ mélòó ló ní covid àní àmì ìmọ̀rẹ́ mi kankan tó bá ní family member mélòó ló ní covid wàá ní mi ìmọ̀yàn kan ará àdúgbò ẹ mélòó ló ní covid wàá ní òmọ̀yàn kan tó túmọ̀ sí pé bó ṣe pọ̀ tó yẹ náà kò kan everybody ṣùgbọ́n rọ àlùkìyà mọ́ òrí bẹ́ẹ̀ wujuhu yawma idin khashi'a ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ àwọn ojú kan báyìí ojú ya kòrò tẹ́ bá ti rí ojú yẹn báyìí ti mọ̀ pé áà ah, àwọn eléyìí ń banújẹ́ wujuhu ọlọ́wọ̀n ní gbogbo ojú ìṣẹ̀lẹ̀ àlìkìyàmọ̀ kò sẹ́ńtì òní kan ṣùgbọ́n wujuhu àwọn ojú kan yawma idin khashi'a ẹ máa rí bàlójẹ ní orí wọn báyìí lójú wọn báyìí pé á ah, inú àwọn eléyìí ń bàjẹ́ àmìlà tó nà síbà nínú tó máa jẹ́ kí inú wọn bàjẹ́ jù ni wípé wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n ṣẹ́ yẹn òfo ni ẹmẹ̀kọ́ máa ń sọ pé tó máa wọná iṣẹ́ la ṣe ẹ̀ńtà wà náà iṣẹ́ la nínú àwọn tó jẹ́ pé kò sí iyèméjì pé wọ́n máa wọná gbogbo ẹnikẹ́ni tó bá pe jésù lọ́nà ó máa wọná ọlọ́run ní ìnáwó dájúdájú man yushiriki billah ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ sọ́lọ́run tó pe nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba Allah faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ti ṣe àlùjọ́ náà fún wàmà wàhùn náà ibi tó máa dé sí ni àwọn christian pè jésù lọ́lọ́run wọ́n pè jésù lọ́mọ ọlọ́run ọlọ́run sì nìkan lọ́lọ́run allah ẹni tó ti wá dààmú yẹn ó jí lóru ó ṣàdúà ọ̀sán ó ń dààmú káàkiri kó wá dọjọ́ gbèǹde àlìkìámọ̀ kó wá sọ fún pé à lọ́jọ́ tèmi kò sí ṣòfún ẹ o báwo ni o ṣe ní banújẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ó lè jẹ́ egun ló ń gbé tóun náà dẹ̀ máa bìlíìfù nú egun tó ń gbé yẹn bí nǹkan míì tádẹ̀ máa dààmú gbogbo gbà kó wá dọjọ́ gbèndé àlìkìyámọ̀ kó wá realize pé ah àṣe gbogbo tóun ṣe lé ayé yẹn àṣe ọ̀nà àánú ni àṣe ń tọ́nà ọbọ̀ ìyọnu sí ni ọlọ́run ni tasla náà rọ̀ ní ṣáàmìyàn àwọn tẹ rí bànújẹ́ lójú wọn yẹn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ wọn á wọná iná hámíyà iná tó ń gbóná iná tó ń ṣe kíni tó ń gbóná tusqa min aynin àníyà nínú àwọn omi tó dọ̀tí omi ẹ̀gbin. E àwọn odò tó bá ń ṣẹlẹ̀ yọba ìpè omi ń jáde ń bẹ̀ nínú iná fún wọn àwọn omi tó jẹ́ pé tí èèyàn bá mú á tún máa já ìfun èèyàn ni níbi tó gbóná dé kọ́nà ọba kó má ṣe wá lọ́mọ náà ló fi jẹ́ pé ilé ayé tá wà yìí òun ni determining factor béèyàn bá ṣe ló lé ayé ló máa dìtámì bí sáré èèyàn ṣe máa rí ló máa dìtámì bọ́jọ́ gbé ní àlìkíámọ̀ èèyàn ṣe máa rí kọ́lọ̀ má jẹ́ ká ṣe ilé ayé wa lò àsìkò tá a wà yìí ilé ayé ti dojú kọ́lọ̀ má di òdojúrú fún wa ẹni tó fẹ́ ṣe tọ́lọ́run ilé ayé ò pọ̀ mọ́ ẹni tó fẹ́ ṣe tèṣù ló pọ̀ ẹ wọlé ijó káàkiri ẹ wọlé ọtí káàkiri ẹ wọlé aburú káàkiri bí mọ́ṣáláṣí bá wà lẹ́lẹ̀ má rí rò ń bọ́ gbogbo ilé ẹ̀ṣẹ̀ ní alẹ́ àná mo láǹfààní àti gba governors road wọ́n ti máa ń ròyìn ọ̀nà yẹn pé club house tó wà ńbẹ̀ kò níye ní bó bá gbabẹ̀ lèmi náà bá rí oríṣiríṣi pé wọ́n lọ nílé ayé tá ń lò lọ iná wọ́n ní kò fẹ́ sí ọ̀sẹ̀ kan tán ní payàn níbẹ̀ náà ọmọ kóòtù àwọn ọmọ kìíní kan tó àwọn pírọ́blẹ̀mù yẹn ti pọ̀ ńbẹ̀ lọ rẹpẹtẹ tẹ bá wá wò àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ ọ̀dọ́ ọmọ ọdún mélòó nígbà tó jẹ́ pé owó yẹn wà owó jìbìtì àwọn kan náà ń sọ̀rọ̀ wọn bẹ̀ yẹn ní bí few days ago wọ́n láwọn gáìsì yẹn wọ́n jẹ́wọ́ yahoo rí èèyàn kọ̀ọ̀kan nu wọn wọ́n débí wọ́n credit account ẹ̀ pẹ̀lú three hundred million naira ẹ̀rú bà mí pé ah so àwọn ọmọ yìí máa ń rówó tó tó báyìí tẹ bá wá rẹ̀ tó ló ti gba three hundred million naira rí tẹ bá rí ẹ ò pé eléyìí náà torí tó wó yẹn bá ti dé báyìí wọ́n á blu ẹ̀ ni ìkanra lẹ̀ síbi kan mẹ́yàn bá gbẹ́ foundation ó lóun lòun bọ̀ ni wọ́n bá lọ bá bí ìṣìjọ inú wọ́n ṣàdùn wọ́n ṣẹ̀ jẹ́wọ́ owó tọ́nà fi mú sínú gbogbo ẹ̀ lálẹ́ ọjọ́ yìí ní di ní hundred and fifty thousand naira tèmi àti yín bá rí eighty five thousand naira ṣé ẹ mọ̀ pé ẹ̀mẹ́wàá làá máa ṣe kí ni alẹ́dì jama àmàlàhù wà á dada a máa kà ní pé ah tí five thousand bá kú òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ àtúbàyàn pé five thousand tún ti lọ nínú ọ̀wọ́n gógó oúnjẹ nàìjíríà yìí kámáwá tó sọ pé three hundred million so ìyẹn ló bínà kùnà kí sì ni owó yìí owó olówó ọlọ́run má jẹ́ o ọlọ́run má jẹ́ kọ́ ọmọ wa ṣe o ọlọ́run má jẹ́ ẹ mo fẹ́ ṣàlàyé ìtumọ̀ ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ni wípé èmi ní owó lákàn ẹni tó wá ń pè yahoo yìí ó wá ní bóyá application kan ló ní àbáwọn ọ̀nà kan ló ní ni ó wá transfer owó tó wà ní àkáǹtì ni lọ sínú àkáǹtì ẹlòmíì ẹni yẹn wá bá transfer ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ owó tó wá ń transfer káàkiri ó lè jẹ́ lókàlì ó lè jówó ọmọ nàìjíríà bí náà ni ó dẹ̀ lè jẹ́ at international level bóyá ọmọ òyìnbó kan ni wọ́n á pè ìmí ọ lè sà tí wọ́n bá ṣe ń ba sọ̀rọ̀ báyìí wọ́n á dẹ̀ máa pọ̀fọ̀ tí wọ́n bá pọ̀fọ̀ fún tó yá rí gbọ́ngbọ́nlọ́gbọ́ngbọ́ kìíní kan ni kìíní kan gbọ́ ó yá kí ni account number kí ni pin number òun náà dẹ̀ máa pè fún wọn torí pé iṣẹ́ ti dáhùn lára irú yẹn ń kí la fẹ́ péjọ mọ́ ó lé ní ìgbà míì wà wọ́n kọ sọ fẹ́yàn kan pé mo fẹ́ clear ọjà kan ní Dubai ẹ owó tí mo fẹ́ gbà ń bẹ̀ five hundred million ni mo wá fẹ́ lo àkáǹtì ẹ láti fi gbà á torí pàkáǹtì tèmi igbá kan ṣe kíní kan ṣe ẹlòmíì náà wá tún ti fògùn bá sọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀ ìmí ìsìn nítorí pé òun náà gbogbo wa náà là ń wá kí ni dáadáa kẹ gbọ́ pé ọjà kan wà mí kan sìn wọ́n fẹ́ kó ọjà yẹn tí wọn náà bá lè fi hundred thousand síta fi kó owó transport ló kù á ti rajà yẹn sílẹ̀ iye percentage of profit báyìí la máa fún ẹ so téèyàn kan bá wá bá yín fẹ́ẹ́ kó pé yín sí business ni àwọn sì fẹ́ lu jìbìtì ni ló fi jẹ́ pé láyé lélẹ̀ àìmọye ìlú tán bá ti báyé pàdé báyìí tán bá gbọ́ pé nàìjíríà wọ́n máa ń sá lọ bí ìgbà téèyàn ń sá fẹ́ kùn ni. ìgbà míì téèyàn bá táwa bá pàdé ẹlòmíì online tó bá ti mọ̀ pé nàìjíríà ni wá báyìí pẹ̀lú bá ṣe jáfa tó òun náà wá tẹ̀ slow a ṣe kí ni a tẹ̀ slow ni. mo fẹ́ rẹ́ńdà sáfíìsì fẹ́yàn kanjọ́ kan us ló wà bó ṣe sanwó fún mi lé ní báyìí mo kàn síìkì ni mi wá lè rẹ́ńdà sáfíìsì yẹn fúnjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì tó jọjọ́ kẹta báyìí owó tó sẹ́ndì sí mi báyìí ó rí tọ́nu ẹ̀ padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ẹ̀rù ọmọ nàìjíríà ń bà á inú tèmi wá ń bàjẹ́ nítorí pé kí ni ah ṣáwọn ọmọ nàìjíríà la ṣe rí bá àti pé ẹni yìí ó ti lose trust nìyẹn mo wá sọ fún mo níṣorí iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ẹ̀yàn mo lè ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ àìmọye èèyàn tí bá ń ṣe fún lọ́fẹ̀ẹ́ má wọ̀ọ́rì mo wá padà ṣiṣẹ́ yẹn fún ju bó ṣe expect lọ òun ni ó wá padà fún mi ní owó mọ́ tó bẹ́ẹ̀ yẹn ń sìn ọkàn tèmi balẹ̀ so látara bẹ́ẹ̀ mo hẹ́ ní trust ẹ̀ nìyẹn tí n bá fẹ́ anything fún gbà mí ó máa gbà so ẹ wo gbogbo àwọn èbó ńlá bá débi pé Dubai wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà tí ò bá ìwọ forty years wọ́n máa fún visa bọ̀ nígbò padà yẹn bá ní gbogbo ẹ̀ pátápátá mo dàbí pórí forty years yẹn náà wà báyìí abẹ tó bá ti ní àwọn òwe ọ̀hún kí la bá débẹ̀ ọmọ Nàìjíríà ń ṣe court wọ́n tún wá gbé courtism lọ sí Dubai wọ́n wá ń jàjà gbòòrò wọ́n ń para wọn àwọn ìyá máa wò pé ah kí ló ń ṣẹlẹ̀ ó bá strange sí wọn bí nǹkan míì wọ́n wá ń ṣára wọn ní àdá tẹ́ bá rí ẹran tí wọ́n máa ṣá jáde lára ẹlòmíì kan tó pa ìjọba wọn wá gbé òfin tó le koko síta ló fi jẹ́ pé ẹ jẹ́ ká máa rántí àlùkìyámọ̀ téèyàn bá ti ń jẹ owó kan lé ayé ń bí máa rántí àlùkìyámọ̀ o ọjọ́ tá a máa ṣe ṣírò bá a ṣe kó gbogbo ẹ̀jọ́ pátápátá iqtaraba linnasi hisabuhum ọlọ́ni ìṣirò yìí ti ń súnmọ́ yìí o wa hum fi ghaflatin mu'ridun ṣùgbẹ́ ti sùn lọ ẹtù wá hàn ọrùn ìṣirò dẹ̀ ń súnmọ́ kọ́lọ̀n kó ṣe àánú wa àwa tá jọ̀dọ̀ ẹ jẹ́ ká mójútó ṣẹ́ ẹni tó bá fẹ́ kàwé nu wa kó kà dáadáa kó mọ̀ kó dá lójú ẹni tó bá dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ kó kọ́ kó dá lójú tá a bá pa méjèèjì pọ̀ ó tún fi lóore kéèyàn kọ́ṣẹ́ kó tún kàwé òun ló dáa jù láwùjọ tá a wà yìí ẹ má jẹ́ ká wo bẹ́ẹ̀ wọ́n lè wò pé à gbogbo àwọn ẹgbẹ́ wọ́n ti dolówó wọ́n ti ṣe kinní kan à owó tí ò sí fọkànbalẹ̀ ń bẹ owó tiẹ̀ náà máa dé ọkàn tiẹ̀ náà balẹ̀ tó bá rìn lọ́nà tó tọ́ tó dẹ̀ ń struggle challenge tó wà wájú àwọn ọ̀dọ́ ń fi ó pọ̀ torí pé tí ọmọ ọ̀dọ́ kan bá ń struggle tiẹ̀ tó ń ṣiṣẹ́ mini méjì tó wá ara wọn ọ̀rẹ́ tí gbogbo wọn ti ń blow tó fi mọ́ ọmọ secondary school tọ́ba ní wọ́n gbálẹ̀ school ọtí ń sọ fún ọtí tí a ọ̀pẹ́ à yes ma ẹ má jẹ́ ká wa gbálẹ̀ ẹ gba gbálẹ̀ a máa sanwó ẹ̀ ẹ wo ibi táwọn ọmọ ti dé so àwa ká má fi tiwa jọ wọ́n káwa náà ṣe sùúrù ká má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lénìí nínú wọn kọ́ máa wò bí ẹni tí ò jámọ́ nǹkan kan àwọn sì náà jámọ́ nǹkan níwájú ọlọ́ọ̀ ẹni àpọ́nlé ni wọ́n bricklayer tó ń ṣe lébọ̀ tó ń fún ní four thousand five thousand lójúmọ́ tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ gan iṣẹ́ àpọ́nlé ló ń ṣe ṣùgbọ́n ẹ wo ilé ayé lénìí òbí kọ̀ọ̀kan especially àwọn obìnrin yẹn bọ́ ìkan ló sọ fún wa bẹ̀rẹ̀ pé àfa à ohun tí gbogbo òbí gan bẹ náà pé kọ́ náà ń ṣe ọmọ àwọn níyàwó lé ni. àfa tàjùdí ní ọlọ́run ò ní ṣe ọmọ tèmi níyàwó ó ní àfa à ẹjọ́ torí tán náà tẹ bá dọ́ọ̀lù ara yẹn má lọ dọ́ọ̀lù ọmọ yín o tọ́mù bá ti pé twelve private school ló lọ bá ti pé twelve báyìí òun á bẹ̀rẹ̀ sí kọ́ ìyàwó ni ẹ̀wò kò wá sójú tì wọ́n kọ́lọ́n bá wa túlù wa ṣe kó sì tún àwọn olórí wa ṣe káwọn náà lè túlù ṣe torí pé tíṣẹ́ bá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán náà ń padà ṣe ìyàwó yìí ẹlòmíì lè má ṣe é bọ́ọ̀ì tí mo ló ń sọ̀rọ̀ ìdẹ́bàrí ẹ̀rí pẹ́mi ẹ̀ ti dí ló wá ní à òun sì ṣiṣẹ́ rí nàá ìbọn máa ń lọ gbẹ́ bọ́ọ̀ tó wàá máa lọ bá wọn ẹ wo ṣe le tó láti gbẹ́ tó máa fóun ní one thousand five hundred so òun ṣiṣẹ́ rí káláwọn ṣẹ́ yẹn náà ń jẹ́ṣẹ́ tó ń ṣe dáadáa ni because ẹ wò lútà ń gbé yìí sí kéèyàn kan máa gba five thousand lójúmọ́ gan family man ṣó tó jẹun mọ́ ṣùgbọ́n wọ́n máa ń sọ wípé a nítorí pé kò sómi kéèyàn fẹ́ ṣàlù àlà kó wá òpin ìbomi nìtàn náà èyàn ò dẹ̀ ní wò pé àwọn gbẹ́ ibi wá pọ̀ ju kó wá rí acid kó ní àà water is water kó mu acid kò ní mu láíláí bẹ́ẹ̀ náà ni haram a gbọ́dọ̀ torí pé ara niwá káwá sọ pé haram ló kàn kọ́nà ọba kó jọ kó ṣàánú fún wa kó fi wá ṣe kó ń gẹ dáadáa àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ má jẹ́ ká wojú ọmọ ìyàwó o kódà ń gbà mí àwọn pẹ́rẹ́ǹtì wa tún lè pè wá pé à lágbájá tí wọn náà ní wá máa ṣe yahoo báyìí ọmọ mi tó bá ní mọ́mí mi ṣe ìyá ní à ọmọ yìí ò ní sórí ibú ò ní sórí ibú ẹ wo bí táwọn obìnrin bàjẹ́ ni. ó ti padà kú. bẹ́ẹ̀ ni ẹ mo rí fídíò ẹ. Allahu akbar. kí ló ṣẹlẹ̀ sọ́mọ yẹn òun náà lọ ń ṣe bí obìnrin ọkùnrin ni a máa múra bí obìnrin cross dresser so oríṣiríṣi látara bẹ́ẹ̀ èṣù á influence wọn wá wọ ẹgbẹ́ oríṣiríṣi ó padà gbẹ́kú ni yes because bó ṣe wà yẹn ó súnmọ́ pé ìgbà tó ti ń ṣe bí obìnrin yẹn àwọn ọkùnrin ti ń bá sùn ó ti di gay ó tún ní hiv bóyá hiv yẹn lójú ó gbẹ yẹn òun ò dẹ̀ lówó tó máa fi tọ́jú ara rẹ̀ so kọ́lọ̀ ń kó ṣe àánú wa ẹlòmíín náà wò pé àṣìná ah, yẹn kò sí nǹkan kan ẹlòmíín máa ní hiv yẹn kọ́ máa ń sọ ọ́ di àpèjúwe kan nìyẹn junction bí lọmọ yẹn fi ń kọ́ṣẹ́ bábà gbà yẹn bóun ṣe lọ́ǹtì ẹ̀ nìyẹn kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين